نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد عباد الله أخلصوا طاعاتكم وتقرباتكم لله وحده ولا تبتغوا بها رضوان غيره ولا تبتغوا بها رضوان غيره قال الله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء وقال تعالى قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت بأن أكون أول المسلمين فصحة إسلام المرء قائمة على صحة إخلاص أعماله لربه وحده وكذلك العقل قال سبحانه وتعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له لا شريك له ولذلك أمرت وأنا أول المسلمين والعمر بن الخطاب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إنما الأعمال بالنية وإنما لكل امرئ ما نرى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو مرات يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه أيها المسلمون إن سلف هذه الأمة أدركوا من الخيرات والسبق من الفضائل بحسن واياهم وصلاح أقاربهم لذلك أثنى الله تعالى عليهم في مواضع كثيرة قال الله تعالى والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم وقال سبحانه فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق عباد الله إن حقيقة الإخلاص هو الرد الوكيل لصحة العبادات وإكمالها قال عمر بن الخطاب رضي الله عنه أفضل الأعمال أداء ما اقترض الله والورع مما أحرم الله الله بما افترض الله ما افترض الله والورع عما حرم الله وفي النية بما عند الله قال سفيان الثوري رضي الله عنه ورحمه الله ما حلت شيئا أشد علي من نيتي لأنها تتقلب علي أخرجه القصر البغدادي جذب جلد الأخلاق الرضاوي وقال سهل بن عبد الله رحمه الله ليس على النفس شيء اشد من الاطراف لأنه ليس لها فيه نصيب أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم أنفسه الله سبحانه وتعالى بكلمة لا يحكم سيدنا محمد صلى الله عليه وآله وسلم أرسل له وبالشهد أنت الله سبحانه وتعالى tọ́lọ́gbó bàbá lọ́wọ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ tó jọ tó fara náà àbí kó ní àwọn mọ́jẹ̀mù kan lówó àwọn mọ́jẹ̀mù wọ̀nyí lọ́lọ́gbó gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀rọ mọ́jẹ̀mù àkọ́kọ́ náà mọ́jẹ̀mù wọ̀nyí oníkàtì àpọ̀mọ́ṣẹ́ tí wọ́n fún ọmọ ọmọ ọmọ mùsùlùmí olóró ẹ̀sà pọ̀mọ́ gbogbo ń tẹ̀ ń tẹ̀ láṣẹ ọlọ́run ń àwọn ṣẹ́ẹ̀sì ibi ká tẹ̀ àdékájú nà sáwọn ìwọ rẹ̀ ẹ̀sà fọmọ́ gbogbo rẹ̀ fún ọlọ́run bá nìkan ẹ má kúkú ẹ̀yẹ ló ẹ̀dùn yìnyín bí àpọ̀tún ọlọ́run bá àwọn àṣẹ ẹ̀sìn yìí ń tẹ̀ ránṣẹ́ àwọn ìwọ ẹ̀sìn yìí tẹ̀ ń jìnà sí ẹ má ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ọba tó fi àwọn òṣìṣẹ́ tó fi léèwọ̀ léèwọ̀ fún wa ẹmọ́jà kò ní bí èwò yẹ orí àti ìgbẹ́ nǹkan ní ó yàtọ̀ sí ọba lẹ́dà tó fi nǹkan yẹ léèwọ̀ fún wa olùwàwà tó bá ní wọ̀ sàádà ó ní gbogbo tí ń jẹ́ ọmọ ẹ̀dẹ́ àtàjẹnú kò sí nǹkan kan tí wọ́n pa wọ́n láti kí ó ṣe tó tayọ fún ó dọ́kù fún ọlọ́run ọba ṣọ́nàfà kí wọ́n mọ́ kú níbi ẹbọ kí wọ́n mọ́ kú níbi ẹbọ ara ẹbọ láti ọkà ìṣẹ́ káàkiri ìṣẹ́ tẹ́lúgbọ́ ní iṣẹ́ ẹ̀sìn tó tó lẹ́yìn ní ìrànkanú àwọn ẹbọ náà ní gbogbo ẹ̀ tó tí ọlọ́run bá lè yán bíi tẹ́ bá ṣe lọ́rọ̀ rẹ̀ pẹ̀lú wọn Muhammad júwe ní lọ́rọ̀ lọ́wọ́ fáwọn èèyàn ṣàlàyé fún wọn pé ní àná Muhammad tí ọlọ́run bá láti ní o ọlọ́run parí láti ẹ kí máa ti ọlọ́run bá lọ́ mo fi sọ̀tà òdì kí n pàpọ̀ máa ń fẹ́ ìyẹn ọlọ́run bá tún jẹ́ àwọn fáwọn ọ̀tàrà àláti ọlọ́run bá ta ní ètò wa ti ń pè ní fún ọlọ́run lábẹ́ ìsìlámù ó wà á fi kọ́ sára Isa kọlu Islam, Musa kọlu Islam, Dáàbù kọlu Islam, ẹni àkọ́kọ́ gba àmì ọlọ́gbà ní wọ́n àlejò ọ̀dá àtìwọ̀sẹ̀lẹ́ àtìmáyé ń kọlu Islam. Kàtàfẹ́ ọlọ́wọ́ bá gbogbo ọ̀gá wá jíṣẹ́ Islam fún wa ní. Àbọ̀rọ̀ wá ń ṣe nǹkan kan nínú ṣẹ́ẹ̀tì yìí káwá fi kọ́ sára nẹ́bí. Fáà fi kọ́ sára àná Muhammad sallallahu alaihi wasallam olùkúrò àwọn tó parí láti rẹ̀ kí o jẹ́ mùsùlùmí àkọ́kọ́ ní mùsùlùmí lẹ́yìn ilé ìsúná jẹ́ mùsùlùmí àkọ́kọ́ tí ìsìláàmù rẹ̀ tó ń rẹjú náà ní ìsìláàmù rẹ̀ ní iṣẹ́ ìdíje ó tó bá ti tó sàkóso rẹ̀ fọ́rọ̀ wọn bá ti bẹ́ẹ̀ ní ìsìlámù ló dùn àwọn ọmọ tó dùn wọn ní àlàáfíà bẹ́ẹ̀ ní ìsìlámù ló wọn láti jẹ ìjọba àwọn bí àlékù àdínkù tó wọn bá ìsìlámù èèyàn kódà ìsìlámù èdè yọ́ láti yányányá nígbà tí ò bá tó wá sùn á tó tó gbogbo ohun tó ń ẹ̀sìn kọ́mọ́kùnrin kọ́mọ́kùnrin kọ́mọ́kùnrin ìmọ̀mù mọ́sálásí wa ìlú mọ́sí wa ẹ̀jẹ̀ kí o lórí wọn wàhálà àwọn apá wa pọ̀ wọ́n sì kú lọ́wọ́ ẹ̀jẹ̀ lọ sàkáàdì lọ́dún fi kú ilẹ̀ náà lè fún ìmọ̀ wọ́n fún àwọn ìsọ́tà tó ti lọ́wọ́ rẹ̀ àìsẹ́ torí nìkan tó dà wọ́n nìkan làá ń ṣe bí ìsìláàmù bá ṣe rí inú ayé ọmọ ẹ̀jẹ̀ yẹn òun ní ń tọ́ka sí ìsìláàmù náà lórí lẹ́nu yẹn tó tún pé ń dáhùn ẹ̀rọ kápẹ́ ọ̀gbọ́n tẹ́sì láti mú ọkàn ní tiwọn wá àti inú ọkàn ara wa àmọ́ náà bá ń ṣe títà ní tẹ́sì yẹn ń yíwèé tí ń bẹ nínú ọkàn wa ní ìsàkọ̀ mẹ́sì yẹn fún ọlọ́run wa àti àpapọ̀ rẹ̀ fún ọlọ́run wa à ń ṣe fẹ́lò mi tẹ́ bá ti mú bẹ́ẹ̀ ti ṣe wípé ayé ń sá fún ẹnu ayé lẹ́gbọ́n ẹnu ayé lẹ́gbọ́n ẹnu ayé gbọ́n kò tẹ̀lé láyé mí jẹ́ wọ́n fún mi bí ìfẹ́ jẹ́ wọ́n fún mi ẹnu pé ìlànà tuntun bẹ lọ́kàn rẹ̀ wọ́n bá ti dá kù ìkúrú tó lẹ́nu bọ́ọ̀lì tí ò dá olè tó kò dá ìjọba ó kú èyí tó dáa gan-an ó lè sọ pé ẹgbẹ́ àbúrò tó ti dùn nira fún olùkúrú lè kó àwọn èèyàn ìdíje láti mọ lẹ́nu rẹ̀ nìyẹn nígbà tó bá ti dúró lẹ́nu èèyàn kò ní sí ní ẹni tí ò dá tí ẹ máa tún ní àgbọ́yé ẹ̀dùn yóò wọ́n ọ̀nà tẹ̀lé kejì láti ṣàlàyé rẹ̀ fáwọn òkèjì ní ò dá. tuntun bẹ́ẹ̀ wọ́n mọ balùwé náà bá yẹ padà síwájú ọlọ́run ń tó mọ̀ tó ń lódo ní ẹ tó ń bá ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn mò ń dábò wájú ọ̀pọ̀ ọ̀tún Allah subhanahu wa ta'ala tó sọ fún ṣẹlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní sàlàyé gbogbo ayé ìrun tí kò sí ìfẹ́ ẹran léyà tó ń padà wọn léyà ni ìfẹ́ ẹran súnmọ́ tó ń padà wọn súnmọ́ ẹnu bẹ́ẹ̀ náà ni ìfẹ́ ẹran ṣe hajj káàpá haramu sílẹ̀ ọ̀pọ̀ yẹn ní pẹ̀lú ọdún tí ó pẹ̀lú tí pẹ̀lú ní àdúgbé àwọn ọmọ ẹni ìjà pẹ̀lú lé yá yìí káwọn wa ní mọ́tò tó kò lè orí kò sí dáadáa kẹ̀kẹ́ bàbá ìta àwọn ìtọ́rọ kò sí dáadáa kò ságbára kò ságbára àwọn kó lọ máa ń dáhùn máa ń dáhùn yẹn ẹran tó kọ́ mọ̀ ẹ̀kọ́ ní gbogbo olójú ebi sẹ́ẹ̀sì ni tó bá wá gbà tó wá pa ó lọ jí àti ìdólógbò lè yọ àwọn ọlọ́ káàkiri ẹgbẹ́ ìgbàmù bẹ́ẹ̀ ni gbogbo dẹ́kítà ń ṣe ariwo dunu na lẹ́tìtì ìbáda ó kú lọ́jọ́ àwọn lẹ́nu ń dá lẹ́nu kò yẹn tó ń pàṣẹ mọ̀lẹ́bí pọ̀ tí a bá wọn náà ń amúnira wa lára láti yí àwọn òkè kọ̀ọ̀kan kí ni wọ́n ti lè dé bọ́lá ọ̀dọ̀ tó fara mọ́ torí kí wọ́n lè kó wa eléyìí ẹ̀kọ́ jẹ́ ìlú ìlú wọn ti sẹ̀mí ayé òtún bá ìjọ náà wá ń lóṣù òtún bá lágbára òṣìṣẹ́ yóò bá bọ́ ọdún ogún ọ̀ àti ìlágbára rẹ̀ tó ní gba lóṣù káwọn olóògùn tó bọ́lá ọdún ògùn ní pé oṣù tó bá wọn ṣe ìmọ̀ lágbára ẹ̀sìn yẹn ó mọ̀ olóṣèlú ọlọ́pọ̀lọpọ̀ àwọn àrẹ̀sẹ́ta ń dé ní àtiwá wípé gbogbo tí ń jẹ́ iṣẹ́ bàbá ṣe láyé àmì ẹ̀rù kan sí kìkìlá ló ṣiṣẹ́ ó jẹ́ fẹ́ tẹ̀sùn ó jẹ́ fẹ́ tayé ló ó ní ìrònúgbà kan ló fi ṣe bẹ́ẹ̀ wá ní gbogbo ọmọ ẹ̀dá bá ti ní ní àníyàn kó tó ṣe tẹ́kù ṣe tó tó ṣe bẹ́ẹ̀ náà ní ládàá rẹ̀ ó máa tó ṣe tó ṣe ní iṣẹ́ lọ́nà òfin ìjà tó ṣẹ́kẹ́ iṣẹ́ tó ṣe ní iṣẹ́ ẹni bá tẹ̀lé kí kíra rẹ̀ tó ṣe lẹ́yìn tí wọ́n ṣe kíra láti gbòòrò mọ́ta lọ nàìjíríà tó bá ti tó ṣe é torí tọ́lọ́rùn torí kó fẹ́ lọ́ọ̀ dára pọ̀ náà muhammad àná muhammad gbòòrò màdínà láti jẹ́ kí islam yóò gba aláàdá ìjírá rẹ̀ tó ṣe ó fi yóò pọ̀ nílẹ̀ ó fi ìyàwó pọ̀ mọ́lẹ̀ ìjẹ́ ẹmọ ìfilẹ̀ sí mọ́ta torí ìtànẹ́bì ló ti fi mọ́ta lẹ́kọ̀ọ́ mẹ́dínà tó gba aláàdá rẹ̀ ẹgbà tó làkókò ń gboro mọ́ta tó lọ gboro mẹ́dínà ti tiẹ̀ torí ayé torí pé tipẹ́tipẹ́ náà ni ọrọ̀ ajé mẹ́dínà nípa ohun tí ń jẹ́ dábínú ló ti gbòòrò kí ẹ̀ ní gbogbo tí ń jẹ́ ìlú lẹ́gbọ̀rọ̀ sàwúdí kò ní ìsí tẹ́kì kan tó bẹ̀rẹ̀ sí ti dájú nù tó jẹ́ kan ní ọrọ̀ ajé wọn tó tó ti gbòrò màdínà ẹni bá ti fẹ́ torí kó lè lówó lọ́wọ́ kọ̀máṣíà pọ̀tù kó lè jẹyàn lẹ́gbẹ́ torí ẹ̀ ló ti gbòrò màdínà tó wá pátápátá nàìjíríà àdúgbò lọ́mọbìnrin kan tó rẹwà tó fẹ́ fẹ́ nínú àwọn obìnrin tó dọ̀wà ń gbòrò mọ́kà tẹ́lẹ̀ tí in tó bá láàrin ọlọ́run ládà rẹ̀ ẹgbẹ́jọ́ wọn lùdúrú torí pé ìyàn gbogbo wa àtàwọn èèyàn ní ìgbésí iṣẹ́ ìdùnnú ìwà ìgbẹ́sì ìwé lọ́dọ̀ tí wa á máa rá ládà rẹ̀ láre àníyàn wọn ò ní dá lórí ẹ̀ka tó ṣe tó ṣe ká ní àníyàn ìgbàdìgbà ládà àwàtò nìkan rí àdébìnrin kòkòrò àti mùsùlùmí mùsùlùmí òdodo

ẹ̀ẹ́dẹ́gbọ́dẹ́rù mú yẹ ó jẹ́ tuntun gbogbo tó bá ń ṣe wọ́n tuntun ìtọ́ ọlọ́run bá rẹ̀ ní wọ́n tẹ́ torí káàkiri àlẹ́bí mi ní wọ́n tẹ́ torí tí báwọn bá ṣe àlẹ́bí ojú àwọn bí máa ní wọ́n tẹ́ tí báwọn bá ṣe àlẹ́bí àlẹ́bí fáwọn sára jẹ́ àbíjẹ́ náà kàkà bẹ́ẹ̀ wọ́n tẹ́ torí tọ́mọ́ wa tó hánà wọ́n tààdá ni nítorí wọ́n wọ́n gbà ní tó ń sọmọ́ bá fẹ́ lórí ìdámọ̀ràn náà wa tó kẹ́ ní tí ò bá ló gbọ́ táwọn ilé ògbórí papọ̀ ṣe alẹ́kùnkùn wá ní alẹ́kùn ṣe báyìí nínú àwọn ọlọ́run bí alẹ́kùnlé òṣè pé ń tó ní ṣe tí ọlọ́run ló pàṣẹ rẹ̀ ní àbámọ̀ ló fún ìwúṣẹ́ ọlọ́run torí pé kí náà bà ní sẹ́dùn ṣe láti fi ṣọ́nà nìkúni yóò mú sùn lọ́rọ̀ yẹn fún wọn báyìí ló jẹ́gẹ́ ní sẹ́dùn yóò lè ná lówó tó bá kiri mọ́ ìlú àbúrò àpọ̀lẹ́wà àti kan torí kẹ́lẹ̀ mọ́ sọ̀rọ̀ dáadáa kẹ́lẹ̀ lọ fún ọ̀nà ìdíjọ́ tó mọ́ náà ìyàwó ń bẹ ní orí ń pa ọmọ bẹ ní ìlú wọn tó tán yóò máa rán àwọn afá ti gbogbo ojú tí wọ́n lò náà kí wọ́n á dà tẹ̀bí kárí ní kò tẹ́wọ̀ gbádùn alùpùpù adájọ́ kò sí ìdúró sí gbogbo ẹ̀mí wọ́n dìde tí bá wá dìde báyìí tẹ́tẹ́ mi ò ní yọyẹ́ ṣé kọ́ ọ̀rùn nípa kọ́kọ́ gbogbo náà bá ń ti lẹ́ńtà àbòsí lọ́rùn náà yóò mú èèyàn kan ọ̀nà bá ti dúró ọlọ́run sí lẹ́kọ̀ọ́ tó máa fẹ́ àníwọ̀ àwọn yìí dá ọkàn mọ́ òun ló bàtà bí gbá ọlọ́kì níwájú ọlọ́run ọba ọlọ́run bá fẹ́ nìkan lọ́pọ̀lọpọ̀ àyè ó sì ń ká wọn kọ́ sí wọn ó ní àwọn ẹni tí wọ́n gba wájú àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn tí wọ́n ti jíná pẹ̀lú àlẹ́bí láti gbòòrò mọ́ta lọ nàìjíríà àtàwọn ará nàìjíríà náà ti gbà láàmù kalẹ̀ kalẹ̀ bí o tó dé àti gbogbo ẹni tí bá ń tẹ̀ láwọn ọmọ yẹn ni làwọn tí wọ́n ti lẹ́yìn òkú àlejò àwọn direct students ànábì yẹn direct students ànábì làwọn sàhábà àwọn onímọ̀ òkúrú gẹ́rẹ́ ní ànábì ṣùgbọ́n wọ́n dé lẹ́yìn bàtà ànábì kú jẹ́ wọ́n bá àwọn sàhábà lù tẹ̀lé kí ìyẹn bá ilé tẹ̀lé wọn pẹ̀lú dáadáa bẹ́ẹ̀ ọlọ́lọ́dún yọ ní wọn kódà àwọn ọ̀dọ́ yọ ní sọ́lọ́run ìjọ òbí bẹ́ẹ̀ ni wípé kò tó fi ẹ̀sìn kan tí àwọn bàbá gbọ́ ní ẹ̀ṣẹ̀ tí wọ́n ráhùn ní jẹra wọn

ẹ̀kan náà ló ń lọ lẹ́kẹ́ yóò ti jẹ́ lèmọ́mù yóò ti jẹ́ lèmọ́mù tí ó bá ké gbogbo ké ó ké ó sáwú ké ní òkè ní òkè ó sá ti jẹ́ lèmọ́mù ló wà tó o ti mọ̀ gbọ́dọ̀ wọn ó jẹ̀ fún wọn lórí gan tó o ti mọ̀ gbọ́dọ̀ wọn ó pa ó tó ti gbà tí mọ́ ọ̀nà tó bẹ́ẹ̀ lọ́tò kí làní ẹ̀ tó sọ wọn ti lẹ́kẹ́ àní ẹ̀kọ́ lè jẹ́ lèmọ́mù àníbùsí kò ní òjá fún àwọn mọ̀lẹ́bí agbólé ní tóbi wọ́n máa fẹ́ sàdó àgbà léyà wọ́n fẹ́ sàdó àti wọ́n pẹ̀rẹ̀ kò sí pé ọmọ ìṣẹ́ ní òun ẹ̀jẹ̀ gàba lórí gbogbo mọ̀lẹ́bí mú tóbi tó torí ìjọba rẹ̀ ẹ̀já káàní ẹ̀wọ̀n ti ó kéré ọ̀pọ̀lọpọ̀ lórí ìtúsí sẹ́ẹ̀tì yìí kò ní bá lórí ìtẹ̀sí wọn tó ọlọ́run yóò wá dé bọ̀ ọ́bí rẹ gbogbo kàràkìtà rẹ bá tó lè láyé àti tó ti tọ́lọ́run àwọn ẹni ó gbọ́n lára wọn ó fara náà ó jù lára wọn ó fara náà torí tọ́lọ́nù ọlọ́dún sì yọrù sí wọn ọlọ́run wa ń ṣe ìpèsè àlùjẹ́nà kalẹ̀ fún wa akérèmọdé ń tàn láyé àlùjẹ́nà yìí wọ́n yìí ṣe gbé nígbà ní òun jáde láyé ọlọ́run wa ní kẹ́dà wo àlùjẹ́nà tí àwọn tí àwọn akérèmọdé nínú akérèmọdé tó bẹ lára àlùjẹ́nà oyin bẹ́ńbẹ́ wàrà bẹ́ńbẹ́ ọtí kí èé pààyàn bẹ́ńbẹ́ gbogbo àwọn kan dáadáa òní ń bẹ nínú odò yẹn ìjú wọn jẹ́ dáadáa wọn ilé yìí o wọ́n sì máa lọ bẹ́ẹ̀ gbére ni ẹ̀rù bọ́lá ọba ló kéré àjò rẹ̀ jẹun láti jẹun náà òun nìkan lórílẹ̀ ayé wa o èrè ńlá tó tóbi láyé torí pé nínú tí ò yáwó ìlú bí ìbá wálé ayé tó bá lè níyàwó tó bímọ tó ra mọ́tò tó sì kọ́lé yóò ní kò sí jẹ́jọ́ òun sẹ́yìn láyé tó ní ìtìsí báyìí tí ó wá sí ilé ayé nìyẹn kẹ́lá tí wá sí ilé ayé kọ́ nìyẹn ó ní wá sí ilé ayé ni ànábì ọlọ́run nílà lè tọ́ka kó kọ́lé ànábì ọlọ́run nílà lè tọ́ka kó ní nǹkan rìn sí kí ń gùn tóbi ṣe dáwà awá tí náà láyé nì ọlọ́ bá fún ilé ilé ti ilé ayé fún ọ ní ẹsẹ̀ tá àwọn gbogbo ń mọ́ nígbà tí kọ́lé tí mi ra mọ́tò tí mi fẹ́yàwó tí mi lọ́kọ tí mi bímọ sọ́mọ ó jàbọ́ tó ti wá jábọ́ ṣe ilé ayé tó ń gbà mọ́tò rẹ̀ fara wa ni ṣùgbọ́n ká tọ́jú ẹ̀sìn ọlọ́run kò lẹ́sìn ẹ̀rìndà nìkan wọ́n jẹ́ wa torí ìyẹn yẹn láti mojú tó jùlọ à ń mojú tọ́rọ ẹ̀sìn jáyé lọ torí ti já ìyẹn náà tẹ̀lé náà kí ni yé tiwa nù ara náà bá pẹ̀lú yé tiwa lára gbogbo ìgbádùn ayé pátáláyé ìjàdókàrà kẹ́yìn rẹ̀ fún yẹn bẹ́ẹ̀ ni gbogbo ìrọ̀rùn ayé láyé ìnira ní kẹ́yìn rẹ̀ fún yẹn ìnira nú ẹ̀sìn ní padà á di ìdẹ̀rùn tó bá dojú alẹ́ fún yẹn lọ́sí gbogbo ọ̀tún ọ̀rọ̀ ọdún máa yé máa dún máa níwọ̀n torí tó wà ń bẹ́ẹ̀ ó pọ̀ dàbí rẹ̀ lọ torí bẹ́ẹ̀ sùúrù òdodo sẹ̀tìnrẹ́ torí ọlọ́run sẹ̀tìnrẹ́ torí ọlọ́run akíkúrì tọ́lápẹ̀júwe ẹlómi mọ́ta méjì wà mẹ́rin wá àwọn ló lè wọ́n kọ́ níbi ẹ̀sìn ìlú tó bọ̀ ọlọ́run tẹ́ni tí ń sọ lẹ́nu ló láti dẹ̀nu tẹ́ni ń sọ lẹ́nu láti dẹ̀nu ìbò ti kọ́nà yìí kìí bá àti kọ́ra lọ́lẹ̀ amẹ́ríkà mọ̀ gbogbo tó ń fi ìjà islam ní àjìnà sí jìnà sí torí bọ́lọ̀ ní àjìnà sí má jìnà sí torí pé yóò kù kú yóò kù mọ̀lẹ́bí wa kù yóò kù aláàjì mi kù kan ní àhá mo ti tó ìkẹ́lẹ́ mi mo tún ṣe rẹ̀ mi gbọ́dọ̀ ṣe tó torí bọ́lọ̀ ọba adẹ́dá ní èèwọ̀ ní o yẹ kù jìnà sí nìyẹn. bákan náà lọ́sùn ó ní fàyí ààbẹ̀ máa bè ní ìgbìmọ̀ àmẹ́lò tó ń bí i fàkọ̀dé ìjádà àwọn tí wọ́n wò lẹ́yìn sọ̀hábà tó bá ti pé rú gbàgbọ́ tí ń bẹ lẹ́nu yìí làwọn náà bá ní fàkọ̀dé ìjádà ò wọ́n máa lọ wọ́n ayé ìlànà ìgbọ́nà ọ̀rọ̀ kan méjì ìṣẹ̀ ní ẹ̀sìn àwọn sọ̀hábà àwọn lẹ́yìn wọn tó bá ti ló pé tàwọ̀fíìdì ní kámọ́sẹ̀bọ̀ ìmọ̀nì ní kágbàgbọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀dà ó jẹ́ bẹ́ẹ̀dà àwọn táàbà ń wájú àwọn sọ̀hábà ni bàbá lè lò tẹ̀ ní ẹ̀sùn wa bí ti wọn nígbà náà làbúmọ́nà tàbá lè fi ẹ̀sìn tí wá takó ti tàwọn sọ̀hábà ìmọ́nà mẹ́rin lọ́lọ́ fi parí ayà yẹn wípé wà inú tàwọn lọ́wọ́ fa ìmẹ̀mà ọ̀hún fi ṣe ọ̀ọ̀ bàbá gbẹ́rú tàbá fún ìlànà àwọ́bájúwò olóòwò ìmọ̀wò àrùgbogbo àwọn èèyàn ńláńlá ìmọ̀ ọlọ́wọ̀ yìí tàbá nílànà tí mo rò sí èkìtẹ̀sìmá tàfà ìdàtà ló fa ìmẹ̀ láàrùn fi ń ṣe ọkọ̀ inú ìyàpanu láwà láti wà lẹ́yìn tẹ̀lé yóò jọ tẹ̀lé ọwọ́ jọ ti dé ọwọ́ jọ àti jẹ́ mùsùlùmí ẹnìkan tẹ̀ ẹgbẹ́ orí lẹ̀ tó bá gbogbo ṣe ìsìláàmù sọ́nà gbogbo wọn ṣe àtàtẹ́lò ní ìsìláàmù ló erin ó ní erin ní ìsìnkó ti tóbi tó ẹni bá mú nírù erin náà ló gbá mú ẹni bá mú lẹ́sẹ̀ erin náà ló gbá mú ẹni bá mú lórí erin náà ló gbá mú ẹni bá mú níkùn erin náà ló gbá mú ìsìláàmù gbogbo rẹ̀ mọ́ta òsànmọ́ gbẹ̀lẹ́lẹ̀ sí tọ́ àwọn àwọn ọmọ láti abẹ́ kíkú wà ní ìsìn agbẹ́rògbó ibi tó ti sọ̀kọ́ ọmọ ìta ẹnìkan bá gbọ́ ọ̀rá

ó bá sì pàṣẹ orí gbọ́ lẹ́nu ẹkí kí ìyẹn láàrín gbogbo lórí japan tó lórí a padà àwọn rí kárí ọlọ́run jẹ́ òun ni orígun tó rinlẹ̀ jù fún ìlàlá sí àwọn wa kẹ́sìn pé àti ó ní àwọn iṣẹ́ tó fi ń lọ́lá jùlọ ní iṣẹ́ ìsìn wa ìtọ́lọ̀ bá ti lọ́rọ̀ àpòjò àmọ̀ wa ọ̀rọ̀ yẹn tí ọlọ́run ló fi ráre nǹkan kejì ìwọ náà jẹ́ alábàjẹ́ kúrò níbi àwọn kẹmọ gbẹ̀yàn fowó kẹmọ gbẹ̀yàn fowó ìyẹn láti ọmọ ìdúró bẹ́ẹ̀ náà àti ọgbà gbọ́dọ̀ tí gbogbo ní wọn bá ti ṣe ilé wọ níbi ọ̀rọ̀ sísọ níbi ìlú jẹ níbi mímu ó lọ fi dé ibi ẹ̀rù wíwọ̀ ní ìwẹ̀rù ọkùnrin ní sùdáàbù ó yàtọ̀ sí ìwẹ̀rù obìnrin ìjọba obìnrin yàtọ̀ sí ìwẹ̀rù ọkùnrin ní sùdáàbù gbogbo tó bá ti jẹ́ ìwé ìwọ̀ mẹ́rin ẹ̀já sáfù oúnjẹ bákan náà kí àníyàn wa mọ́ sí ojú rẹ̀ lọ́wọ́ ọ̀nà àwọn bàbá wa gbọ́ kì ní àná tọ́lọ̀ ń fi àwọn tá a jọ mọ́ ọmọ tẹ̀sán fún wọn lẹ́yìn nínú àníyàn tí wọ́n ní ìwọ́kọ̀rọ̀ fún wọn lórí wọn ní ọ̀rọ̀ kí dákọ̀rọ̀ wọn ìjọba bá ń láàrẹ lẹ́ẹ̀kẹta lọ wádìí sí àníyàn wọn mọ́ ní gbogbo ní wọn ń gbà ẹnu ẹ̀sìn wọn sábúdú kúrú fún àwọn ọ̀tún mú lọ́wọ́ àpàtì wọn kọ́ wọn jẹ́ ibi tó yí wọn mọ́ wọn fẹ́ bọ́ọ̀lẹ̀ kọ̀m̀pútà ní wọn yóò bá kódà gan-an lẹ́yìn pátá tí wọ́n tún náà lọ ìwọ̀n mímọ́ ṣùgbọ́n ìdí tó jẹ́ omi àníyàn ló ń mọ́tò tọ́lọ́ ni lọ́nà ti fẹ́ àwọn ṣùgbọ́n kan wọ́n ti wá bá bàbá kan lè tó bá mọ́ kan tó ò ní dàpọ̀ òbí rẹ̀. àwọn àjèjì tá a láti náà ti dáná kówó náà dé ní gbogbo ojú ọ̀rọ̀ àkówó náà dé àtàlù sún àtàlù bíi à àtàlù sún àtàlù bíi à ọlọ́tù wà ó sí nǹkan tí mò ń tírìkì láyé tó ń sọ̀rọ̀ tírìkì fún láyé tó tó àníyàn kan ni torí tí àníyàn àwọn àwọn tírìkì mọ́yàn ìwọ ọkàn náà ló lọ́wọ́ láti fún láti lọ kírun ó lọ bòmí sáàní ẹ̀kú tí ń fàjẹ́ nígbà tó ti bẹ̀rẹ̀ sí yìí tó sì rí àdíyẹ yẹn mẹ̀tẹ́ẹ̀ náà tó dùkú lórí ẹ̀ ó sọ̀rọ̀ fíìkì gan ojú ègbò ó tún fíìkì torí egbò ta lórí ìtàn àmẹ́kọ̀ọ́ mú ọkàn egbò mú gbàgbọ́ olóṣòro fíìkì jù láyé àgàgà kó jẹ́ni tó fẹ́ràn ayé kò sẹ́ni lọ́nà òun kọ̀ jẹ́ ìrántí sí láyé tó jẹ́ni tó yàtọ̀ lòdì ìláyé ń bẹ̀rù ó máa ń tí ò dá báyìí yóò sọ tó dáa أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن ضم السلطان الدين نادى الولد والمسلم إن يقول كفارة للمرسول مواصلة إلى مدى àwọn ẹgbẹ́ ìgbẹ́ ìjẹ́ tí wọ́n wá sí ìgbẹ́ لك ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ẹgbẹ́gbọ́ rẹ̀ tó ń tún ní ọdún tó tẹ́lù ó lè wọ́n tẹ́lá ní gbogbo àgbé gbogbo ọgbọ́ ẹ̀ tó wà ní ìwò tẹ́lù nígbà tẹ́lá bẹ́ẹ̀ tẹ́lá ojú ọba yìí àdọ́wọ̀ láyé òun yẹn lọ́dún ẹwọ́n tí ìṣe jẹ̀mọ́ ti kírun jẹ̀mọ́ ìsìláàmù ní jẹ̀mọ́ ìyẹn sínú tó máa kára nìkìtì wájúbà tó máa kìtì bá tọ́ọ̀dù aláìkòrò ọ̀rọ̀ náà ti jìyà jìyà jìyà àwọn ìlọ́wọ́ sáwọn àdọ́lá fún ọkọ̀ bá yọrù bí ó ní kò sí nǹkan tó ń sòrò ojú tó láyé nínú sẹ́ẹ̀dù tó tó ìwà ìrúdùn kí àwẹ́kùn ìgbà ṣùgbọ́n tó bá ti ní mọ́ nígbà tí sòrò bá dé ṣe tó ń ṣe ìdúgbò ìgbọ́nà ló dé ẹlòmí tó ń gbó nígbòrò àwọn ọmọ ìyá rẹ̀ ní ẹ̀sìn ní òṣùwọ̀n lásìkò tó sì tù láàmù rẹ̀ wọ́n bá bílẹ̀ yóò ní àwọn mùsùlùmí àìsàn pọ̀ wọ́n ti gbọ́dọ̀ sí ìsìlámù nítorí àǹfààní tó ń bẹ lọ́wọ́ àwọn ẹ̀rù tàbí abájá kìíní kẹta mẹ́rin tó bẹ̀rù pé kí ni ẹnu tó ń súnmọ́ ẹni tẹ́lẹ̀ ó ní sọ̀rọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ ní ìtẹ̀lẹ́mọ̀ tó ní sọ̀rọ̀ ní ìdílé mọ̀ fún ọ̀lágbára mi lórí torí tó ń lọ sí ààbò fún ìdúnà lẹ̀ àwọn ibi dáa yẹn gan fúra ọmọ ènìyàn ìlàgbò àsìkò yẹn ẹgbẹ́ tó ní nìkan fún nìkan tí mo lò gbogbo rẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn tó jìnà sí mi àwọn bí àyẹ̀wò súnmọ́ mi tó àǹfààní ènìyàn náà nìyẹn àdéhùn wọ́n fẹ́ kásẹ̀ wọ́n fẹ́ kásẹ̀ wọn lẹ̀ kí lábàá pàdé wọn jọ ọlọ́pàá lọ sàárà ọ̀rọ̀ tèmi ni ẹ̀hún gbogbo ògbà kí láti lè tó gbogbo rẹ̀ sí ìlànà tó wọ́n bá ẹ̀rú gẹ́gẹ́ kí ló wà wọ́n bá tó wọ́n ló tó ti wọ́n mọ̀ òkè yóò wọ́n bá ìwọ́n lẹ́nu kí ó sáfẹ́ bàbá ìlú náà ń lo ilẹ̀ ní ìjọba ìgbèrò nísù ní ìyẹn ìdí ìyẹn ló mọ̀ jẹ́ láyé ṣùgbọ́n tó pa àwọn àtọ́nà bá pèsè papọ̀ fún ojúbọ ó dẹ̀ jẹ́ bí ẹni tó ṣe kó ní ẹ̀gbọ́n ọ̀rọ̀ ìfẹ́ tó ṣe fún ìyàwó ìyàwó wa gbọ́rọ̀ sí lẹ́nu àdó òní lọ kò sí ọ̀nà ìfẹ́ ti wọlé ìsọ̀rọ̀ bàbá kóbi ìlú àkóbi ìlú lọ́kọ̀ àyẹ̀tẹ̀ nípa tó lóko lọ́rọ̀ sí ìlẹ́nu ara tó fún bí wàá tó ti gbàtà yẹn lásán ní yàtọ̀ àdẹ̀kùn balagbara rẹ̀ lóra fún ebi gbọ́dọ̀ pa kàkàdá yọ̀ọ̀dá rẹ̀ gbọ́dọ̀ dáhùn òbí islam ọ̀nà islam ló ń fi gbàgbà lọ́wọ́ mọ́sí ọ̀nà islam pè lẹ́tọ̀ tó yẹ kó lẹ́nu tó jẹ́ ẹ̀sẹ̀ kó àfihàn rẹ̀ ẹ̀sìn nìyẹn tí ẹ̀wọ̀n ẹ̀jọ́ bọ̀ yẹn ó ti kàn tó lè tó ìgbà bàbá ìtọ́ tó wọ́n tó kó wọ́n rẹ̀ lẹ̀ tí kàn tó lè tó ìgbà ọdún àkọ́ fún mi àmàlà àmàlà olùdáwò nígbà ní ọmọ ọgbà tó wọn ní ìjọba tó lè sórí tí wọ́n ti tí ò dá yóò jẹ ìyá rẹ̀ lọ́wọ́ lórí àbí kọ́mọ̀ ní kí o ṣe nínú ọdún ẹ̀sìn ni ẹjọ́ mọ́mù tún mi ìdí kíláàsì ni ẹ lọ́wọ́ bọ́rọ̀ tó lẹ́nu yóò jẹ ìyá tó ti wà ní ojú tí ó fi bí lóyún sọ̀rọ̀ àbà àbà ẹ̀sìn kọ́ nìyẹn ẹ̀sìn kọ́ nìyẹn رضي الله عنه الحمد لله وكفى ثم الصلاة والسلام على من اصطفى وعلى آله وصحبه أجمعين ẹrùsìn ọlọ́run àwọn ṣẹ́ẹ̀sì tẹ́lẹ̀ fi pàdé ọlọ́run bá yín jọ́jọ́ mọ̀ bí yín lè rí iṣẹ́ ìgbélé ayé ṣe iṣẹ́ẹ̀sì yìí ẹ̀sàkàmọ́ rẹ̀ fọ́lọ́ ẹ̀sìn ọlọ́run bá nìkan lónìí tó tó tó ẹyọ ẹbọ gbogbo ọ̀nà tó jẹ́ ìwà ẹbọ yókù náà kódà àti sọ́dẹ̀ kan ẹbọ kájú ẹbọ kájú yókù nínú ẹ̀sìn kẹ́lẹ̀ náà mo tún ṣe tẹ́tọ́ torí sọ́nà náà ní ìpamọ́ àmọ́ tó ń gbé èmi náà mo ti ṣe ọmọdé àkọ́lé káàkiri ló fẹ́ dákùn pé wọ́n jọ ẹ̀rọ àwọn olóṣèlú ló kò tẹ́bi tẹ́bi ó sọ̀rọ̀ èmi ò lè sọ̀rọ̀ tí wọ́n ti wọ́ èmi tẹ́bi ó sọ̀rọ̀ tó wọ́n ti lè sọ èmi ò sọ tó wọ́n ti wọ́ olóṣèlú èsì kan lórí tọ́lọ́ torí bẹ́ẹ̀ ni èmi ò jẹ́ wọ́n ti torí tọ́lọ́ lórí kí wọ́n ti láti pamọ́ sí ìlú sọ́kítà ẹ̀mí dìbò fún wa tòbá tí wọ́n bá yára wájá fún wa nìyẹn kò lọ́nà pẹ̀lú kẹfọ́ ṣe kí pamọ́ ìjọ tí ìṣègbè yóò lọ sàmọ́ sílẹ̀ tí bóòtù bẹ́ẹ̀ ṣe àbọ̀ òtúndé èyí tí ò tí ìṣe yóò lọ àwọn fẹ́ kọmíṣàn fẹ́ni àwọn kọmíṣàn fẹ́ bàdé bẹ̀lẹ́ rí bí i à ó lẹ̀ fún àríyá sílẹ̀ ẹ̀yìn náà ni gbogbo wa náà la dọ̀tí lẹ́mì làwọn náà fi dọ̀tí lẹ́mì tó ní wọn polongo tí wọ́n ṣe ń ta ẹ̀yìn náà ní bí abiṣẹ́ fi ṣẹ́ wọn tó lóṣèlú fi ń tẹ́ eré kan tó tó èyí tó bá sára rẹ̀ tó bá jọra rẹ̀ ní ọmọ wípé èyí tí ẹrí ìtàlẹ̀ ẹrí ìtàta polówó àwọn oníbẹ̀ tí nínú ẹ̀sẹ̀ parí sọ́nà ìrìnkọ́ ló wù. wọ́n tún tẹ̀lé ìrẹsẹ̀ tó mọ̀ ṣe dáadáa àtúgbà yóò nà. ṣé o gbọ́dọ̀ tó lọ́wọ́ tó wá jọ ọlọ́ọ̀bá nìkan lé ní lẹ́tọ̀ọ́ sí kásìmọ̀lọ́sẹ̀ wa fún wọ́n fi tẹ́ ẹ̀rẹ́jọpọ̀ rẹ̀ ló ẹ̀yin ìyá wa ẹ̀yin àǹtí wa ẹ̀yin àbúrò wa ní ọkọ ẹ̀yin ìyàwó wa alẹ́lórí tọmọ lórí tọkọ ní ọlọ́ọ̀rọ̀ torí tọmọ lórí tọkọ torí tọmọ wọn kọ́ hmm? àwọn ìyàwó wa gbadé bí wípé ìmúra burúkú tí ò dá tó lè ní ìmúra nílé ọkọ rẹ̀ yóò ní kọ́kọ̀ nílé faramọ́ ẹ̀nìyẹn tọkọ tìlásẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ àwọn àbọ̀kọ̀lù Ọkùn sọ pé ẹgbẹ́ láti mọ́sí ìsọkọ̀ ló jẹ́ tó bá ti kú ní sọ́rọ̀ ìsọkọ̀ ní. Ìtúwọ̀ lẹ́nìyàn láwọn kan ìdíwọ́ tó ti jẹ́ bá lórí pé ibi tó fẹ̀ sí ọlọ́run torí ìfẹ́ ní ìjọ̀sí tí ìgbà lọ́kàn ti ṣe tó ń tẹ́kí ìyàwó jẹ́ ó tẹ̀lé ọkùnrin tó rí wájú ọlọ́run fún àwọn ọ̀daràn ìwọ àti ìyàwó rẹ̀ ẹ̀ làbúlà sí ara yín wájú ọlọ́run jẹ́bi wàhálà. ó dẹ̀ jẹ́ bí ọmọ tí ń lọ mọ́ṣáláṣí tí ọba rẹ̀ mímọ́ lọ lọ àwọn èèwọ̀ ọlọ́run ọba tẹ́kọ́ náà tó kóòtù mọ́ wọn mú ẹ̀rú ìyàwó tiẹ̀ náà ìyàwó tiẹ̀ náà jáde fáìn ìyàwó tiẹ̀ dúkú wà tó jífù ẹ̀ẹ́dá èrè wo ní bẹ́ẹ̀ ẹ̀fọ́ fún mi bá ti kan nàìjíríà ṣé kí ní ha ọgbọ́n fún tó bá rẹwà jù ẹ̀fọ́ fún mi o ṣe báyìí kan bẹ́ẹ̀ nàìjíríà ní náà àti lérò àti ní kan àwọn èrè tó bá rẹwà jù ni wọ́n ti ń múra ó lè fún ọdún ọmọbìnrin rẹ̀ náà kò tẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò sí múra ẹ̀sìn ló kọ wípé dájú wọ̀ fara náà dájú wọ̀ fara náà ẹbí ìlàjù rí ọmọ ní láti ìlẹ̀ rẹ̀ kìrìsìẹ́nìtì nínú ẹ̀sìn bá ti yàn sí bóde bíi iṣẹ́ ìjọba bóde aládàáni bóde ní ìdálábẹ̀yẹ̀ kẹ́kọ̀ọ́ kìrìsìẹ́nìtì ló wà náà rẹ̀ yóò wà wọ́n ti dàgbà fọmọ náà ẹni bá ti fẹ́ẹ̀sì fọ́lọ́ ọba tó fánà wọn tààlà ó láwọn oríire tó pọ̀ tí ó bẹ̀rẹ̀ ìwájú ọdún àkọ́kọ́ ìdẹ́fẹ́ẹ̀sì fọ́lọ́ ìwọ̀nba tí máa ń kó ìrọ̀rùn kó orí òkè ṣẹ̀fọ́n ayé léwu àjámù léwu pàlú ìjọba dùn táwọn ń bá káàkiri yẹn ìwọ ní islam táàkù tọ́lọ́ wà nìkan ètò ọ̀pá fún ọ kí ló ti máa bá fún mọ́tò jọ́sìn náà nígbà tí wọ́n ti ayé tó ṣe wọn àlejò láti ṣẹlá kí ló ti wà sí ní orí wọn ò fún mọ́tò wọn ìjọ lọ kí wọ́n ń bẹ̀rẹ̀ ètò ìmọ́tò tó jẹ́ àlejò rẹ̀ lọ bó o bá ń gbọ́nà kan wọ̀ kí ó sì máa ń gbọ́nà kan wọ̀ tó bá lè pàdé rẹ̀ yóò gbọ́nà mí ni. ẹgbẹ́ orí kọ́ọ̀tù ìkíláàsì wọn ní yóò ti bẹ̀rù báyìí kó owó èèyàn kan mọ́ kó owó èèyàn kan mọ́ àgbà wọn jùlọ mọ́ tọgbọ́n wọn tẹ̀ jìṣẹ́ wọn àgbà wọn jùlọ ẹlòmí ó pàpà ibi nǹkan tẹ̀ lórí ibi tó tẹ̀ mí yóò wọn jẹ́ wá àti àpá àtúnà gbọ́ ní orílẹ̀ gọ́ọ̀nà kí ló dé wọn wọn lọ bẹ́ẹ̀ ti dẹ̀rù yìí ó mọ̀ gbọ́n wà tó sún wọ́n lòdì ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè àmọ́lùgbọ́ wà sábà tí ó sọ wípé bó bá ti ṣe kan tó lè ti yẹ̀bì láyé olùgbọ́ wà sábà tí ó sọ fún àwọn ọlọ́run àwọn ọlọ́run àwọn ọlọ́run ìlànà yìí ti gbọ́ là àmábà tí ó sọ ìrìnà tí ó sọ̀rọ̀ fà bí ó sọ̀rọ̀ bá ti kí o èyí ò ṣe gbọ́ láyé ọmọ sọ ojú ojú ojú ìṣẹ̀lú ìjọba tẹ́ra rẹ̀ tójú bá kún tí kú bá kún kó wáyé nìsí pọ̀ kún lára kó wọ́wọ́ àkàrà wọn lójú ayé abá ti jọ jìọ́ nìkan jìnnà sí ọ̀la tiẹ̀ lókù tiẹ̀ bọ́ọ̀lù yẹn àwọn tí wọ́n ti bá kọ́lọ̀ ńlá àwọn ọmọ ẹ̀kọ́ àwọn ọmọ tí láti bọ́ fún ti rẹ̀ rẹ̀ yìí náà pé ẹ̀kọ́ gbọ́ ẹ̀kọ́ gbọ́ nìkan ní ti dájú jẹ́ mọ́ ẹ̀kọ́ ẹ̀wọ́n ni wọ́n ń lo ojú àwọn ìkan ẹ̀kọ́ jọ sí lápá àwọn tí lápá gẹ́gbà àti tí wọ́n sì tẹ̀mí wọ́n sì yẹn sí tẹ̀mí wọ́n sì gbádùn wọ́n jọ sí lápá tó bọ́bẹ̀ bá mọ́ ara wọn tí òun ní ní má pè lórí ibi àwọn kan tó òun wá jẹ́wọ́ ah, àlábàá yìí àwọn ìṣòro ah, ìdámọ́ta dídámọ́ káàkiri àwọn ni ìwọ náà mo fẹ́ mọ̀ sí sí àwọn kan kí làgbọ́yé tó ní lórí ẹ̀ ṣẹ́kùn tí kí ní yẹ yí àbọ̀kọ̀ nǹkan bí pẹ̀lú òṣèlú kọ́kọ́ bí nínú yìí ò jẹ́kù ẹ̀yìn tẹ́ ń ṣe ìjọ ẹ̀rí rẹ̀ rà ẹ̀yìn òṣèlú ọ̀rọ̀ ìnáwó àbúrò ìnáwó àbúrò ìlú náà máa ń tó yí apá àti nígbà tó ń tó sábà tó yé dáa kan tó ń tó yé tó tó ìlú ẹgbẹ́ tó ń tó kú àìkọ́ bí wọn àìdá àpò ẹ̀sìn àpẹẹrẹ àdá àpò rẹ̀ kúrò lè máa tẹ̀lé fún àtúntò òdìdó ogún ọdún ọmọ tí mo múra bó ṣe ń múra tó ní òtún wà fún mi ìyẹn ìlú tó tọmọ náà wọn náà lọ́sẹ̀ nípa lẹ̀ yìí àwọn tẹ́lẹ̀ bá mo lára tó ṣe ní òtún ìdíje tó àwọn tó bàbá àwọn tó ṣe òtún ìdíje tó ń ẹni tó bá ṣe wẹ̀ ti sẹ́ni tó bá ó tó bá jẹ́ orí wọn àpá àtúntẹ̀lẹ́ bá jẹ́ ojú bá tẹ̀lẹ́ ọmọdé máa wọlé lọ ẹja ní ìlú tá a bá ń ṣe ẹgbẹ́ ìjà ní olóògùn tó láti ní àwọn ọmọ ọ̀tá rẹ̀ tó ń bẹ̀ gbogbo ẹni bá ti kọ́ lọ́dún tó ta kú ọlọ́run wọn gbà kú ojú òkè èṣù ẹwọ níbi ìjọ ìdílé àlẹ́ ẹ̀rọ tó láti wọ̀ lára ẹwọ pàmò ẹ̀dù náà béèrè kí ìyàwó ọ̀gá rẹ̀ jẹ́ kalẹ̀ fún ìǹkọ́nà fún kóòlà láti ní ó ní ti jẹ́rìí

ọmọ àbá rẹ̀ gbá lórí ọmọ àbá mi yẹn fáàn olùsẹ̀ ti ti wọ́n ti ti ìyàwó rẹ̀ ó ti lọ lára ẹ̀ ìyàwó rẹ̀ mi yẹn náà jẹ́ ìdílépè ìdílépè ó ń gbé súnmọ́ mi kú sí àlásọ́ mọ́ àwọn ọgbà ilé jẹ́ lọ káàkiri ẹ̀ ní ìdíyẹ̀ bá jẹ́ lónìí gbọ́rọ̀ jẹ́ mi ní ọ̀gá mi tẹ́kílẹ̀ ọ̀gá mi tẹ́kílẹ̀ ìgbó kí wọ́n máa ń tètè náà àìní ọ̀la ìlú ọ̀rọ̀ ọ̀rẹ́ wọn alábòsí ò ní jèrè láíláí bí wọn náà bá ti fẹ́ là wọ́n wọ́ ọ̀tá kò bẹ̀ tẹ̀ máa ń kà wọn àwọn òkúta máa ń kà wọn pé ní ọkọ̀ àmọ́ pé fún wọn bá jẹ́ pọ̀ lọ́wọ́ wọn ni tí kìláàsì bá ń bẹ lọ́wọ́ ìyẹn ìmọ̀ ń tẹ́ ní ìyẹn ní ìfẹ́ tẹ̀ ẹ̀ lórí òdodo láti àmì èdè tí gbogbo ayé kọjú sí nìkan tí ò bá tẹ̀sán kúrò lórí ìpọ̀jú rẹ̀ alẹ́ tí èyí tà ń kó náà ni àwọn àbá ẹ̀sìn máa bá wọn níta kàdílà wọn ní etí ti bá ń yàn mú ẹ̀sìn wọ́n ti àlàyé ni láti àlejò ìfọ́ ìṣòro báyìí báyìí báyìí báyìí

kò sí kọ́tù tí wọ́n lẹ́bí kò sí mọ́tò ó ní kò jẹ́ nǹkan fọ́fọ́ jẹ́ ní ẹkùn jẹ́ kórè wọ́n tún jẹ mọ́tò àtijọ́ ìpapọ̀ ládáláda wọ́n ju ọlọ́rin lórí àfáàwọ́n ẹ̀rọ ìlú ìlọ́gbọ̀n alájọ́pọ̀ ẹ̀ṣúná lẹ́bìnrin lẹ́fẹ̀ẹ́ àbí tèmi náà tẹ́ṣúná lẹ́bìnrin ẹ̀ẹ́gẹ́ tèmi tó yé mi irú ìlú bẹ́ẹ̀ ló máa ń lò pa christianity nìyẹn kò ní mọ ẹsẹ̀ tó dúpẹ́ wọ́n tó ń dá àfáà rẹ̀ ń jẹ́ òun jẹ́ nípa lójú ìgbẹ̀lúwàdùn ní islam ọlọ́pàá tó máa ń wọ́n tààlà yóò tẹ́jẹ rẹ̀ ní ẹ̀lú òdodo kí gbogbo ayé kọ́wà lórí ìranù kọ́wà lórí ìsìnà ọlọ́wọ́ dá fún ọ̀nà òdodo tó kú tó lọ́rọ̀ nínú òdodo kọ́wà lórí ìsìnà رب يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا والآخرة gbogbo ẹ̀sọ́ bá ti wá ní ìgbà ọ̀sùn láyé ìgbà ọ̀sùn bá ti gbé ayé lẹ̀ ògbóni ìsìlámù tó ní ọjọ́ tí mi tó bá jẹ́ ní bàárè tẹ́lẹ̀ yóò fún mi ní lọ́nà ọ̀nàìkà gbogbo pàtẹ ìṣòkúta alájọ́lẹ̀ ìlọ́rù àrẹ̀máwù tí bẹ́ẹ̀ náà ìsìláàmù ti ṣe ìjọba tuntun ìmọ̀ ń sọ àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ẹ̀kọ́ ó sì sọ iṣẹ́ ẹ̀kọ́ ni jẹ́mọ̀ mùsùlùmí kéèdè ẹ̀sìn o fẹ́ràn ìyàwó rẹ̀ àwọn ìbò ni wọ́n ti rí dáadáa jù sáàmà kíkẹ́ kò tún síra wọn pàdé ìyàwó. ẹ̀mí lógún lórí kábí cloud ẹja fọ ọkàn wọn mọ́kànlá ọba nìkan lóso ẹ̀lẹ́sàn factory. ó ní ọmọ ẹ̀dẹ́ èèyàn tó bá dúró fún ìfẹ́ ṣe sàárà kan fún yàn bó bá ti ṣe tó dúró lé lórí tó ti sára ẹ̀rẹ́ lẹ́yìn yóò bẹ̀rẹ̀ dára iwájú ọlọ́pàá ṣùgbọ́n tí mo bá fẹ́ ṣe kẹ́mi rẹ bá ti di wípé mo ti fẹ́ sùn àti ti bá ti fún yóò fi máa rántí ìgbàgbọ́ fún mi tó bá tó yọ wọ́n ní tí bá kọ́ ọ lọ́wọ́ sí ọ̀sán yóò fi fún mi akọ́nà bá ti lóun lòdì wọn ìwádìí lòdì wọn dáadáa ló fẹ́ ṣe owó ló fẹ́ fún yẹn oúnjẹ ló fẹ́ fún ní tí ò ní ló fẹ́ fún yẹn àníyàn rẹ̀ wá mọ́lé tí kò ní pọ̀lọ́ ní wọn ni kò fún un àmọ́ bá níyàn rẹ̀ nígbà tó fẹ́ tó báyìí rẹ̀ bá fi dá méjì tí máa yọ fún lásán ní ìsìn tó kù rẹ̀ ní òjò ìṣòro ọjọ́ iwájú ní ọmọ tòun náà ṣe lọ́dọ̀ ṣe náà wọn kó lè fàánù rẹ̀ ẹgẹ́ tí mu wọn náà rẹ̀ tẹ̀mọ́ kó gbé kò sí ládá kò sí ládá ni kájú ìgbà kò jó bẹ́ẹ̀ náà ni tabafẹ́ ní ìjẹ́ láti ń tẹ̀láyé wa àwọn ẹni eré jámọ́ bá wọn àwọn ẹni ẹ̀ṣà bíbu ìdàrú yìí tí lè fíta ẹ̀fà ìjẹ́ pé ó lè bá pàtà àwọn àwọn ẹ̀ka rẹ̀ kódà nínú àwọn ẹni bá súnmọ́ dáadáa ìmúra wọn ni wọ́n jẹ ìmúra ẹni tẹ́sí yìí torí kó ti wà gbọ́mí dáadáa ìmúra rẹ̀ ní rí ọ̀rọ̀ pé mùsùlùmí ti kí wọn ni ṣùgbọ́n àwọn ìmúra kan ló ń bẹ tó fún òwe àti ah, láwáyà ti kó kiri kaba yìí ó ní mọ́sí dára yìí wọ́n bá èso súnmọ́ ní wàá lè wọ́n bẹ́ẹ̀ ní bára rẹ̀ ní orí ẹni tí bí èso yẹn ti ní orí àwọn ẹgbẹ́ ìrìnsà tọ́lọ̀ bá máa ń ṣe àwọn tí wọ́n kò ní ojú ìdá tí wọ́n tẹ̀ láti ọ̀yọ́ fún àbàtẹ́ tó ti ìwọ nìkan kan súnmọ́ náà arákùnrin kan ẹrú ni níjọ́kùnrin àná

wọ́n ń bàbá lábẹ́ sáàbù olórí ìbábẹ́ sáàbù mo ní bàbá tí wọ́n dé mo ní bá fi sí ìlànà báyìí ó yẹ sí ìlànà báyìí ó ti sọ náà wọ́n bá fi sí ìlànà ó yẹ sí ìlànà pé àwọn òbí ti padà wálé mọ́ báyìí pé ká àwọn ojú ọ̀nà tó kì í já mọ́tọ́ tí wọ́n lè ní jọba ti dé ẹ̀ka ẹ̀kọ́ ìlú náà àtòkò jù ọlọ́run wá sí báwọn ọkọ̀ kan kí wọ́n bẹ́ẹ̀ lórí lọ́sí ìtòkùn ṣe fẹ́ ọba lọ́rọ̀ dá òyìnbó ìgbà àyàlẹ́rọ̀ lọ́rùn tàbí wọ́n lò tó bá ti kú sí ilẹ̀ kúrú ọlọ́run ti wọ́n ọkọ̀ ọ̀kan tí ọdún wọ́n ní òfin wọn ti bọ́ ọ̀gá sẹ́kẹ́tì ọkọ̀ rẹ̀ kọ̀m̀plé pé mo bá ní jáde jù ọ̀gá àtàkùnṣẹ́fẹ́ bàjẹ́ ọlọ́run ní kó mọ tí wọ́n sí ẹ̀rọ tó bá kó wọ́n jọ tó ní ọ̀gá ẹ̀yìn tẹ́sí ó ti yé ẹ̀yìn kí ní àwọn ẹ̀yìn ó ti yé kò lè lámọ́lẹ̀ inú ọdún yọ bọ́nà ọba ti fẹ́ bayé èèyàn jẹ́ tọ́rọ̀ ìdí ìbayé èèyàn jẹ́ àwọn jákòjá ló lè gbìyàn kò ní jákòó lẹ́nu tó kò láti ìgbìmọ̀ tí ẹ pọ̀ nìyẹn kò sẹ́ni kan bá ìdúgbò ló lọ bá wọn kò tó bá wọn rẹ àkùdé tó bá ti ń bí o ọba tó dé tó bí o àbá tó dé tó bí o kò dé tó bí o ó ti wà nìkan ló dáwọ́ àwọn ìbá mọ́rọ̀ ìjọba ọba ti di bẹ́ẹ̀ dáadáa kan ló yẹ̀rẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run tó ti wà bẹ́ẹ̀ bákan náà wọ́n ti pàdé wa lẹ́yìn ìgbà sàdúrà alẹ́ muhammadu alayhisala alayhisala àwọn akọ àwọn sàhábà rẹ̀ ládùúgbà kan sọ yìí yóò sọ wọ́n húnmẹ́ yóò mẹ́rẹ̀ ẹ̀rọ bíkà الأشرك بك شيئا نعلمه ونستغفرك لما لا نعلم أصبحت الوطن الصحابة تؤمن بك إلهي كنصر كمشي اللهم إنا نعوذ بك ووطن الله من àlọ́sùn ìkà ní ẹ̀ṣẹ́ ìyàwó káàkiri nǹkan kan sẹ́nu pẹ̀lú ọ̀rọ̀ sọ́wọ́ pẹ̀lú ẹ̀bọ̀ wọn jẹ́ni tí tòun bá dé bá tòun lẹ́bọ̀ tòun bàbá rẹ̀ ló ń bẹ̀rẹ̀ tòun bàbá rẹ̀ ọwọ́ ní kúrò tẹ̀dá tí tòun bá dé ọgbọ́n ni máa ń dún tẹ̀dá pẹ̀lú kó ti nígbàgbọ́ tó dún lẹ̀ tẹ́lẹ̀ kó ti máa ń bẹ̀ náà kó ní pé sọ̀rọ̀ wà kò tó ní bá jẹ́ sọ̀rọ̀ wà mọ́ wà láyé ni mọ́ ti sọ̀rọ̀ ó rí lára ìyàwó ìlara rẹ̀ ó ti máa bẹ̀rẹ̀ wà láti máa jẹ́ka lẹ́sẹ̀ wọn lọ àmùgbà títí òun ló wà kúrò ìrọ̀rùn náà lè wà lẹ́kẹ̀ ẹ̀sẹ̀ wọn bẹ̀ ìdẹ̀kọ́ máa tọ́ka nínú ìgbìmọ̀ sẹ́kọ̀ nínú ìdẹ̀kọ̀ nínú ìdẹ̀ra nígbà tí wọ́n lọ bẹ̀rẹ̀ ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àwọn ìyá wa sáré fún wa bàbá mi sáré fún mi á wọ́n bá ṣe wọ́n lò wọ́n ta wọ́n ta wọ́n ta ó ti wọ́n ibẹ̀ ẹ̀ wọ́n ta fún wa kódà ló láwọn òbí tí wọ́n lè yí àwọn ìmọ̀ ẹ̀sẹ̀ ìlú

kìí ṣe orí ìyàwó ìjẹ kò ní bẹ́ẹ̀ agbára ní tètè táńgbé fọ́nà ní tètè fún oníyàwó ìyàwó ọ̀rọ̀ tètè jẹ́ àgbà ìgbẹ́ tó kó ọ̀rọ̀ ẹ̀kọ́ fọ́ ọ̀sẹ̀mì àti ẹ̀kọ́ fáànù ọ̀rọ̀ òkú pàtàkì ní tètè mọ́ra ní ọjọ́ lẹ́yìn tó ti lọ́nà ẹ̀ ìjọ àwọn káwọn sábà lè yọ ọmú ẹ láti fi mímọ ẹgbẹ lọ fún Ọlọ́run tó ní kí wọn kalẹ̀ bí ó bá tẹ sọ èmi àti ẹnkọ tó tàbí bọ ọmú rẹ lálàpọ̀ sọ̀rọ̀ ìbáwọ̀ ìbáwọ̀ kò sẹ́ni tó kàn nígbà yẹn ní káàlù súnà ẹni kí káàlù súnà. wọ́n bá pọ̀ tó ààrẹ pé èyẹ ti rí ojú ń tọ́ ẹ̀fún pọ́ọ̀nà àyà ń pọ́ọ̀nà tó bọ̀ lè fi bẹ́ẹ̀ pé èyàn tó pàdé ọ̀nà láyọ̀ kan lábíà tí ó bá ti máa ti tú ẹ̀rù wọn láàrin kó tó láwọn ní owó láni o ọlọ́run abẹ̀ọ́ sànú wa fún wa ní kíláàsì oúnjẹ ìjọba gbogbo orin pàṣẹ tó ní orí sọ́nà ọ̀bá ló ń jà tí ó fi pé torí ìtọ̀lọ́rùn torí ìtọ̀lọ́rùn tí ó bá ti yínú ọlọ́mọdé àti gbogbo ìbádà tá a ṣe tá a ní mo lọ́wọ́ ọba táwọn ohun tí mo ọlọ́mọdé àṣẹ ìtàlá ìlà àríwá tó lè hàn ní ọmọ ṣáńdé aṣèlú ìlà ìlà àìlà àìlà àti táwọn fílò kẹwàá àti owó ilẹ̀